ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ wa lónìí ni ẹ̀kọ́ láti súnímù ìwà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 fúnra yín àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún dé ìkẹtàdínlógójì àyọkà nínú ìwé àwọn ọba kejì yìí jẹ́ eléyìí tí ó ní arinrin obìnrin yìí ẹni tí ọlọ́run fún lọ́mọ nípa ọ̀rọ̀ wòlíì èlíjà ó ní ìrírí eléyìí tí ó lè yí ìgbé ayé ẹni padà pátápátá kan ọmọ náà tí ó rí gbà kú bíbélì kọ sílẹ̀ wípé ọmọ náà wà pẹ̀lú bàbá rẹ̀ ní oko nígbà tí orí bẹ̀rẹ̀ sí ní fọ́ bàbá rẹ̀ sọ wípé kí wọ́n mú padà lọ sílé ní ọ̀dọ̀ ìyá rẹ̀ nígbà tí ó délé ní ọ̀dọ̀ ìyá rẹ̀ ni ó kú ní orí ẹsẹ̀ ìyá rẹ̀ ohun tí ó tẹ̀lé ó jẹ́ eléyìí tí. Tí ó ń tọ́ni sọ́nà gidigidi ẹ gbọ́ ohun tí arábìnrin yìí ṣe nípa ọmọ rẹ̀ eléyìí tí ó rí gbà nípa ìdásí àti ọ̀rọ̀ òlé èlíjà tí ó kú yìí kí ni ohun tí yóò ṣe báwo ni yóò ṣe gbà mọ́ra báwo ni ìtura yóò ṣe jẹ́ tirẹ̀ padà ṣùgbọ́n bí eléyìí ni ohun tí ó ṣe ó ránṣẹ́ sí ọkọ rẹ̀ ní oko láti fi kẹ́tẹ́kẹ́tẹ́ kan ránṣẹ́ àti ọ̀dọ́mọkùnrin kan tí ó lè gun kẹ́tẹ́kẹ́tẹ́ náà pé kí òun kí ó lè lọ rí ènìyàn ọlọ́run kò bẹ̀rẹ̀ sí ní kígbe kí ó bẹ̀rẹ̀ sí ní sunkún ṣùgbọ́n ó ní ètò ohun kan tí ó fẹ́ ṣe tí ẹ bá wo ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkejìlélógún lẹ́yìn eléyìí ẹ wo ìkọ̀wásí rẹ̀ àti àwọn èsì tí ó ń fọ̀ ní àkókò tí ó ń dojú kọ àjálù ńlá yìí lákọ̀ọ́kọ́ ó mú ọmọ náà ó tẹ́ sí orí ibùsùn wòlíì náà ó sì tilẹ̀kùn mọ́ eléyìí rán mi létí ìwé pétérù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkeje tí ó sọ wípé kí a máa kó gbogbo àníyàn wa lé ọlọ́run. lẹ́yìn náà nígbà tí ọkọ rẹ̀ bi wípé èéṣe tí ó fi fẹ́ lọ rí ènìyàn ọlọ́run náà nísinsìnyí tí kìí ṣe wípé ohun kan pàtàkì ṣẹlẹ̀ ọkọ rẹ̀ ò tilẹ̀ mọ̀ wípé ọmọ náà ti kú ó fi ìdáhùn ránṣẹ́ wípé àlàáfíà ni lẹ́yìn eléyìí ó sọ fún ọ̀dọ́mọkùnrin náà tí yóò gbé ní orí kẹ́tẹ́kẹ́tẹ́ láti máa gun <coughs> kẹ̀kẹ́ náà lọ kí ó sì má dúró títí tí àwọn ò fi dé ọ̀dọ̀ ènìyàn ọlọ́run náà ó dá lójú ní ọkàn rẹ̀ ibi tí ó nílò láti wà ní irú àkókò yìí bákan náà nígbà tí Géhásì ìránṣẹ́ ènìyàn Ọlọ́run náà pàdé rẹ̀ tí ó sì bí léèrè bóyá àlàáfíà ni gbogbo nǹkan wà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ wípé àlàáfíà ni eléyìí kì í kàn ṣe sísọ ọ̀rọ̀ rere tàbí ọ̀rọ̀ gidi lẹ́nu nìkan ó ń lọ sí ibi tí ó mọ̀ wípé ojútùú yóò ti wá sí ọ̀ràn tó wà nílẹ̀ yìí nígbà tí ó sì débẹ̀ ó di ẹsẹ̀ wòlíì Èlíṣà mú bíbélì sì fi yé wa ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì wípé ó gba ọmọkùnrin rẹ̀ padà láti ipò òkú àkókò ẹkún ó wà bẹ́ẹ̀ sì ni àkókò àdúrà wà má ṣe ní ìgbà kankan gbé méjèèjì fún ara wọn ṣùgbọ́n kò sí àkókò fún àníyàn rárá àti rárá ohunkóhun tí ó bá ń tì ọ́ sí ipò àníyàn ṣíṣe jẹ́ ohun tí o nílò láti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lé lórí má ṣe ṣe àníyàn lórí ohunkóhun ṣùgbọ́n máa gbàdúrà ní ìgbà gbogbo nígbà tí o bá sì ń ṣe eléyìí rí dájú wípé ọ̀rọ̀ ẹnu rẹ ó bá ìgbàgbọ́ rẹ mu jẹ́ kí àdúrà jẹ́ àkọ́kọ́ nínú gbogbo kí o sì má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìgbàgbọ́ rẹ kí o kúrò ní ẹnu rẹ àdúrà bàbá wọ̀run ràn mí lọ́wọ́ láti máa gbé ìgbé ayé aṣẹ́gun ní ìgbà gbogbo kí n sì máa tẹ̀síwájú láti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Àmín. Àyọkà wa látinú Bíbélì lèmi kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan. Eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ka ẹ̀dà Yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé pétérù kínní orí ìkínní dé orí ìkẹta ẹ máa bá wa kà lọ. ìwé kínní láti ọ̀dọ̀ pétérù pétérù kínní orí kínní. èmi pétérù àpọ́stélì jésù kristi ni mò ń kọ ìwé yìí sí ẹ̀yin tí ẹ fọ́n káàkiri àwọn ìlú àjèjì bíi Pontiu Galatia Cappadocia Asia àti Bitinia. ẹ̀yin ni a yàn gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run bàbá fún ìwà mímọ́ nípa ẹ̀mí mímọ́ kí ẹ lè máa gbọ́ ti Jésù Kristi kí ẹ̀jẹ̀ rẹ̀ sì lè wẹ̀ yín mọ́ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó pọ̀ fún yín a lọ́wọ́ Ọlọ́run bàbá Jésù Kristi Olúwa wa tí ó fi ọ̀pọ̀ àánú rẹ̀ tún wa bí sí ìrètí tí ó wà láàyè nípa jíǹde Jésù Kristi kúrò nínú òkú ó fún wa ní ogún àìnípẹ̀kun ogún tí kò lè dìbàjẹ́ tí kò lè ṣá tí a ti fi pamọ́ fún yín ní ọ̀run ẹ̀yin ni a ti dáàbò bò nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a ti ṣe ètò láti fi hàn ní ọjọ́ ìkẹyìn ẹ máa yọ̀ nítorí èyí bí ó tilẹ̀ jẹ́ pé fún àkókò díẹ̀ ẹ ń láti ní ìdààmú nípa oríṣiríṣi ìdánwò wúrà ní láti kọjá nínú iná bẹ́ẹ̀ sì ni ó pẹ́ ni ó yá ni yóò ṣègbé bẹ́ẹ̀ gan ni a ní láti dán ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà lọ wò irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ yóò gba ìyìn ògo àti ọlá nígbà tí Jésù Kristi bá dé bí ó tilẹ̀ jẹ́ pé ẹ kò rí i síbẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ ẹ kò rí i sójú nísinsìnyí síbẹ̀ ẹ gbà á gbọ́ ẹ sì ń yọ ayọ̀ tí ẹnu kò lè sọ ayọ̀ tí ó lógo nítorí pé ẹ jèrè ìgbàgbọ́ yín nípa ìgbàlá ọkàn yín àwọn wòlíì tí wọ́n ṣe ìkéde oore ọ̀fẹ́ tún fẹ̀sọ̀ wádìí nípa ìgbàlá yìí wọ́n wádìí nípa ẹni náà àti àkókò náà tí ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó sọ àsọtẹ́lẹ̀ nípa ìyà tí Kristi ní láti jẹ àti bí ó ti ṣe bọ́ sínú ògo lẹ́yìn ìjìyà rẹ̀ Ọlọ́run fi hàn àwọn wòlíì wọ̀nyí pé ohun tí wọ́n ń sọ kì í ṣe fún àkókò tiwọn bí kò ṣe fún àkókò tiyín nísinsìnyí a ti wàásù nǹkan wọ̀nyí fún yín nípa ìyìn rere tí ó ti ọwọ́ ẹ̀mí mímọ́ wá tí a rán láti ọ̀run wá fún yín àwọn áńgẹ́lì garùn títí láti rí nǹkan wọ̀nyí nítorí náà ẹ ṣe ọkàn yín gírí ẹ máa ṣe pẹ̀lẹ́ ẹ máa retí oore ọ̀fẹ́ tí yóò jẹ́ tiyín nígbà tí Jésù Kristi bá tún dé gẹ́gẹ́ bí ọmọ tí ń gbọ́ràn ẹ má gbé irú ìgbé ayé yín ti àtijọ́ nígbà tí ẹ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ẹ kò mọ̀ pé àìdára ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà jẹ́ mímọ́ nínú gbogbo ìwà yín nítorí ó wà ní àkọsílẹ̀ pé Ọlọ́run ní. ẹ jẹ́ mímọ́ nítorí èmi náà jẹ́ mímọ́. níwọ̀n ìgbà tí ẹ̀ ń pe Ọlọ́run ní bàbá tí kìí ṣe ojúsàájú tó jẹ́ pé bí iṣẹ́ olúkúlùkù bá ti rí ni ó fi ń ṣe ìdájọ́ ẹ máa fi ìbẹ̀rù gbé ìgbé ayé yín ní ìwọ̀nba àkókò tí ẹ ní nítorí ẹ mọ̀ pé kìí ṣe ohun tí ó lè bàjẹ́ bíi fàdákà àti wúrà ni a fi rà yín padà kúrò nínú ìgbé ayé asán tí ẹ jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín ohun tí a fi rà yín ni ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíyebí ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àléébù tí kò sì ní àbàwọ́n kí a tó dá ayé ni a ti yan Kristi fún iṣẹ́ yìí ṣùgbọ́n ní àkókò ìkẹyìn yìí ni ó tó fi ara hàn nítorí tiyín ẹ̀yin tí ẹ ti pasẹ̀ rẹ̀ gba ọlọ́run tí ó jí dìde kúrò nínú òkú gbọ́ tí ó ṣe é lógo kí ìgbàgbọ́ àti ìrètí yín lè wà nínú ọlọ́run níwọ̀n ìgbà tí ẹ ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn sí òtítọ́ tí ẹ sì ní ìfẹ́ àìlẹ́tàn sí àwọn onígbàgbọ́ ara yín ẹ fi tinútinú fẹ́ràn ọmọnìkejì yín a ti tún yín bí kì í ṣe èso tí ó lè bàjẹ́ ni a fi tún yín bí bí kò ṣe èso tí kò lè bàjẹ́ tí í ṣe ọ̀rọ̀ ọlọ́run tí ó wà láàyè tí ó sì wà títí nítorí gbogbo ẹlẹ́ran ara dàbí koríko gbogbo ògo rẹ̀ dàbí òdòdó koríko a máa gbẹ òdòdó a máa rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ olúwa yóò wà títí láé. ó ní ọ̀rọ̀ tí à ń wàásù rẹ̀ fún yín. pétérù kínní orí kejì nítorí náà ẹ pa gbogbo ìwà ibi tì àti ọgbọ́n ẹ̀wẹ́ àgàbàgebè owú jíjẹ àti ọ̀rọ̀ àbùkù ẹ ṣe bí ọmọ ọwọ́ tí a ṣẹ̀ṣẹ̀ bí tí òun gbẹ́ wàrà gidi tí ẹ̀mí ń gbẹ́ kí ó lè mú yín dàgbà fún ìgbàlà ó sáà ti hàn sí yín pé olóore ni olúwa ẹ wá sọ́dọ̀ ẹni tí í ṣe òkúta ààyè tí ènìyàn kọ̀ sílẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run yàn tí ó ṣe iyebíye lójú rẹ̀ ẹ fi ara yín kọ́ ilé ẹ̀mí bí òkúta ààyè níbi tí ẹ ó jẹ́ àlùfáà mímọ́ tẹ ó máa rú ẹbọ ẹ̀mí tí ọlọ́run yóò tẹ́wọ́ gbà nípasẹ̀ jésù kristi nítorí ó wà nínú ìwé mímọ́ pé. mo fi òkúta lélẹ̀ ní síónì àṣàyàn òkúta igunlé tí ó ṣe iyebíye ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́. nítorí náà ọlá ni fún ẹ̀yin tí ẹ gbàgbọ́ ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. òkúta tí àwọn mọlémọlé kọ̀ sílẹ̀ òun ni ó di pàtàkì igun ilé. àti òkúta tí yóò mú ènìyàn kọsẹ̀ àti àpáta tí yóò gbé ènìyàn ṣubú. àwọn tí ó ṣubú ni àwọn tí kò gba ọ̀rọ̀ náà gbọ́ bẹ́ẹ̀ bí ti irú wọn ti ní láti rí nìyí ṣùgbọ́n ẹ̀yin ni orílẹ̀-èdè tí Ọlọ́run yàn àlùfáà ọlọ́lá ẹ̀yà mímọ́ ènìyàn tí ọlọ́run ṣe ní tirẹ̀ kí ẹ lè sọ àwọn iṣẹ́ ńlá tí ẹni tí ó pè yín láti inú òkùnkùn sí ìmọ́lẹ̀ rẹ̀ tí ó yani lẹ́nu ẹ̀yin tí ẹ kì í ṣe ènìyàn nígbà kan ṣùgbọ́n nísinsìnyí ẹ di ènìyàn ọlọ́run ẹ̀yin tí ẹ kò tí ì rí àánú gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ẹ di ẹni tí Ọlọ́run ṣàánú fún ẹ̀yin olùfẹ́ tí ẹ jẹ́ àlejò ní ilẹ̀ àjèjì mo bẹ̀ yín ẹ jìnnà sí àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ó ń bá ọkàn jagun kí ìgbé ayé yín láàrin àwọn abọ̀rìṣà jẹ́ èyí tí ó dára tí ó fi jẹ́ pé bí wọ́n bá tilẹ̀ ń sọ̀rọ̀ yín ní àìdára síbẹ̀ nígbà tí wọ́n bá ṣe àkíyèsí ìwà rere yín wọn yóò yin ọlọ́run lógo ní ọjọ́ ìdájọ́ ẹ fi ara yín sábẹ́ òfin ìjọba ilẹ̀ yín nítorí ti olúwa ìbáà ṣe ọba gẹ́gẹ́ bí olórí tàbí aṣojú ọba gẹ́gẹ́ bí ẹni tí ó rán láti jẹ àwọn tí ó bá ń ṣe burúkú níyà àti láti yin àwọn tí ó bá ń ṣe rere nítorí bẹ́ẹ̀ ni ìfẹ́ ọlọ́run pé nípa ìwà rere yín kí kẹ́kẹ́ pa mọ́ àwọn aṣiwèrè àti àwọn òpè lẹ́nu ẹ máa hùwà bí ẹni tí ó ní òmìnira ṣùgbọ́n kì í ṣe òmìnira láti bo ìwà burúkú mọ́lẹ̀ ẹ máa hùwà bí ìránṣẹ́ Ọlọ́run ẹ máa yẹ gbogbo ènìyàn sí ẹ máa fẹ́ràn àwọn onígbàgbọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa bu ọlá fún ọba ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọ̀gá yín nínú gbogbo nǹkan pẹ̀lú ìbẹ̀rù kì í ṣe fún àwọn ọ̀gá tí ó ní inú rere tí wọ́n sì ń ṣe ẹ̀tọ́ sí yín nìkan ṣùgbọ́n fún àwọn tí wọ́n rorò pẹ̀lú nítorí ó dára kí ènìyàn fara da ẹ̀yà tí kò tọ́ sí i tí ó bá ronú ti Ọlọ́run nítorí ẹ̀yẹ ni ó wà nínú pé ẹ ṣe àìdára wọ́n lù yín ẹ wá fara dà ṣùgbọ́n tí ẹ bá ń ṣe dáradára tí ẹ jìyà tí ẹ fara dà á èyí jẹ́ ẹ̀yẹ lójú Ọlọ́run nítorí ìdí èyí ni a fi pè yín nítorí Kristi jìyà nítorí yín ó fi àpẹẹrẹ lélẹ̀ fún yín pé kí ẹ tẹ̀lé àpẹẹrẹ òun ẹni tí kò dẹ́ṣẹ̀ tí a kò sì gbọ́ ọ̀rọ̀ ẹ̀tàn ní ẹnu rẹ̀ rí nígbà tí àwọn ènìyàn kẹ́gàn rẹ̀ kò dé sí padà wọ́n jẹ́ níyà kò ṣe ìlérí ẹ̀san ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé onídàájọ́ òdodo lọ́wọ́ òun fúnra rẹ̀ ní ó ru ẹ̀ṣẹ̀ wa lórí igi kí a bá lè kú sí ẹ̀ṣẹ̀ kí a wà láàyè sí òdodo nípa iná rẹ̀ ni ẹ fi ní ìmúláradá nítorí pé nígbà kan ẹ dàbí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n nísinsìnyí ẹ ti yí padà sí olùṣọ́ yín àti alábòjútó ọkàn yín pétérù kínní orí kẹta. bákan náà ni kí ẹ̀yin aya máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín. ìdí rẹ̀ ni pé bí a bá rí nínú àwọn ọkọ tí kò jẹ́ onígbàgbọ́ wọ́n lè yí padà nípa ìwà ẹ̀yin aya wọn láì jẹ́ pé ẹ bá wọn sọ gbólóhùn kan nípa ẹ̀sìn ìgbàgbọ́. nígbà tí wọ́n bá ṣe àkíyèsí ìwà mímọ́ àti ìwà ọmọlúàbí yín ẹwà yín kò gbọdọ̀ jẹ́ ti òde ara nìkan bíi ti irun dídì àti nǹkan ọ̀ṣọ́ wúrà tí ẹ kó sára àti aṣọ ìgbà ṣùgbọ́n kí ẹwà yín jẹ́ ti ọkàn tí kò hàn sóde ọkàn ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ èyí ni ẹwà tí kò lè ṣá èyí tí ó ṣe iyebíye lójú Ọlọ́run nítorí ní ìgbà àtijọ́ irú ẹwà báyìí ni àwọn aya tí a yà sọ́tọ̀ àwọn tí wọ́n ní ìrètí nínú Ọlọ́run fi ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ wọ́n bọ̀wọ̀ fún ọkọ wọn irú wọn ni Sárà tí ó gbọ́ràn sí Abraham lẹ́nu tí ó pè ní olúwa mi ọmọ Sárà niyín tí ẹ bá ń ṣe dáradára tí ẹ kò jẹ́ kí nǹkan kan bà yín lẹ́rù tàbí kí ó mú ìpayà bá yín kí ẹ̀yin ọkọ náà máa fi ọgbọ́n bá àwọn aya yín gbé ẹ máa bu ọlá fún wọn gẹ́gẹ́ bí ẹni tí kò lágbára tó yín ẹ rántí pé wọ́n jẹ́ alábàápín ẹ̀bùn ìyè pẹ̀lú yín tí ẹ bá ń ṣe èyí kò ní sí ìdènà nínú àdúrà yín ní gbólóhùn kan ẹ ní inú kan sí ara yín ẹ ní ojú àánú ẹ ní ìfẹ́ sí ara yín ẹ máa ṣoore ẹ ní ọkàn ìrẹ̀lẹ̀ ẹ má fi burúkú gbẹ̀san burúkú tàbí kí ẹ fi àbùkù kan ẹni tí ó bá fi àbùkù kàn yín kàkà bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ wọn ní rere ni irú ìwà tí a ní kí ẹ máa hù nìyí kí ẹ lè jogún ìbùkún tí Ọlọ́run ṣèlérí fún yín nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ẹni tí ó bá fẹ́ ìgbé ayé tí ó wù ú tí ó fẹ́ rí ọjọ́ tí ó dára ó ní láti kó ara rẹ̀ ní ìjánu pẹ̀lú ọ̀rọ̀ burúkú sísọ kí ó má fi ẹnu rẹ̀ sọ̀rọ̀ ẹ̀tàn ó ní láti yí padà kúrò nínú ìwà burúkú kí ó máa hu ìwà rere ó ní láti máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nítorí olúwa ń ṣọ́ àwọn olódodo ó sì dẹ etí sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú olúwa kan sí àwọn tí ó ń ṣe burúkú. ta ni lè ṣe yín ní ibi tí ẹ bá ní ìtara fún ohun tí ṣe rere ṣùgbọ́n bí ẹ bá tilẹ̀ jìyà nítorí òdodo ẹ ṣe oríire ẹ má bẹ̀rù àwọn tí wọ́n ń jẹ yín níyà kí ẹ má jẹ́ kí ọkàn yín dàrú ṣùgbọ́n ẹ fi ààyè fún Kristi nínú ọkàn yín bí Olúwa ẹ múra nígbà gbogbo láti dáhùn bí ẹnikẹ́ni bá bi yín ní ìbéèrè nípa ìrètí tí ẹ ní ṣùgbọ́n kí ẹ dáhùn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ ẹ ní ẹ̀rí ọkàn tí ó mọ́ tí ó fi jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ yín ní àìdára ojú yóò ti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù nípa yín nígbà tí wọ́n bá rí ìgbé ayé yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ nítorí ó sàn fún yín tí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run pé kí ẹ jìyà nítorí pé ẹ ń ṣe rere ju pé ẹ ń ṣe ibi lọ nítorí Kristi kú lẹ́ẹ̀kan ṣoṣo fún ẹ̀ṣẹ̀ wa olódodo ni ó kú fún aláìṣòdodo kí ó lè mú wa wá sọ́dọ̀ ọlọ́run a pa ní ti ara ṣùgbọ́n ó wà láàyè ní ti ẹ̀mí nípa ẹ̀mí ó lọ wàásù fún àwọn ẹ̀mí tí ó wà lẹ́wọ̀n àwọn wọ̀nyí ni ẹ̀mí àwọn ẹni tí kò gbàgbọ́ nígbà kan rí nígbà ayé Nóà nígbà tí ọlọ́run nínú àánú rẹ̀ mú sùúrù tí Nóà fi kan ọkọ̀ tán nínú ọkọ̀ yìí ni àwọn ènìyàn díẹ̀ wà àwọn mẹ́jọ tí a fi gbà wọ́n là nínú ìkún omi èyí jẹ́ àkàwé ìrìbọmi tí ó ń gba ènìyàn là nísinsìnyí kì í ṣe láti wẹ ìdọ̀tí kúrò lára bí kò ṣe ọ̀nà tí ẹ̀bẹ̀ ènìyàn fi lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa ẹ̀rí ọkàn rere nípa àjíǹde Jésù Kristi ẹni tí ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó ti kọjá lọ sọ́run lẹ́yìn tí àwọn áńgẹ́lì àti àwọn aláṣẹ àti àwọn alágbára ojú ọ̀run ti wà ní ìkáwọ́ rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.